ọ̀kadà yìí dà báyìí torí ọlọ́run. ẹ ṣùpọ̀ orí ò pé ni kí ló yẹ tó gbé kíní yẹn síbẹ̀ yẹn ṣé bíbẹ̀ yẹn lẹ́yìn kó gbé sí ni ìwọ ọmọ yìí ṣe wá gọ̀ báyìí ìjọ ò ló fẹ́ gbọ́n á rẹ̀ kó ẹ̀kọ́ ẹ̀kọ́ ò dẹ̀ gọ̀ báyìí. yorùbá yorùbá ẹ̀kọ́ mi òṣùbọ́ mi fọ́ tèmi yorùbá yorùbá yàkọ̀rẹ́ ti ọ̀nà láyé yìí ọmọ rẹ̀ ebú ni kéṣẹlẹ̀ gbanẹ́hùn mi ọ̀dẹ̀ tẹ́rẹ́dì pọ́tì ni òpònú kí ló ṣẹlẹ̀ o tí tó wẹ̀ ní ọ̀bùn kí ló ṣẹlẹ̀ ibú ti pọ̀ jù iye wọ́n dẹ̀ ń kọ́ rẹ́ ti èèyàn ni o tí tó jí olórun ìyà <laughs> yorùbá yorùbá kí ló dé ẹ lè kọ̀rẹ́ ti èèyàn láyé yìí láì fèé bú sí i gbàgbá mi fún àbúrò àgbà ìyà kí ló dé o tí ìṣàsáímẹ́ǹt yẹn olódo òṣì yorùbá ọ̀bùnọ́tù ọ̀dì kọ̀rẹ́ẹ̀tì ọ̀nà báyìí èébù kétẹ̀lé. ìyàkí náà aláìnẹ́kọ̀ọ́ bí mi ti rọ́ níbẹ̀ yẹn dìdìrìn hmm? Oga is a wonderfully mm, Yoruba you are beautifully eh Jésù agbemi kaya agbemi to emi sibuto mm, Yoruba obun na to na correct ọ̀nà ká lọ mm.